الله الحمد لله والصلاة والسلام على رسول الله آه انتهينا بفضل الله ومنه من الأصل الأول من ربك adúgbò fún ọlọ́run ọba àlekíọ́lá a ti ṣàlàyé a ti parí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú ọlẹ́ ìpìlẹ̀ àkọ́kọ́ tí ń ṣe tálẹ́ni tí ń ṣe ọlọ́run ọba rẹ̀ gan tálẹ́ ọlọ́run ọba wa. نتكلم الآن عن الأصل الثاني معرفة دين الإسلام بالأدلة. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ wa nísìnyí ni pé ká sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ kejì nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ nínú tíra salasatul usul òun náà ni mímọ̀ ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí. qad yas'alaka sa'il yaqul hal anta muslim. alẹ́ rẹ̀ ni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ ìwọ yìí sí mùsùlùmí ni ọ́ bí. taqul na'am ana muslim. ó ní láti sọ fún un o gbọ́dọ̀ bínú pé àwọn sílẹ̀ máa béèrè lọ́wọ́ èmi mùsùlùmí pé mùsùlùmí ni mí ó tún sọ fún pé ah mùsùlùmí ni mí mọ̀nà káì. yaqul lak tayyib ma huwa al-islam ṣàlàyé tí ń jẹ́ islam fún mi dá. تقول الإسلام هو الاستسلام أن تسلم لله تفرد الله سبحانه وتعالى بأنواع التوحيد الثلاثة ولا تجعل لأحد أن يكون شريك ولا تسمح أن يكون أحد شريكا مع الله سبحانه وتعالى ó jọyè pé tí ń jẹ́ islam lójúlówó òun náà ni kí èèyàn jupájú sẹ́lẹ̀ fọlọ́run ọba àlekèọ́lá pẹ̀lú pé kéèyàn sin ọlọ́run ọba àlekèọ́lá lọ́kan ṣoṣo láì bá a wá orogún gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú nípa tí ń jẹ́ ìpín tawhid pátápátá mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyẹn gbọ́dọ̀ jẹ́ kí ó lapa nínú ìjọsìn rẹ̀ téèyàn bá ṣe léyìí ní ti ń jẹ́ ojúlówó islam nìyẹn wájú yẹn náà bẹ́ẹ̀. والمسلم لابد ينقاد انقياد له بالطاعة لابد أن ينقاد لابد أن يعمل لا يعصي الله سبحانه وتعالى. ẹni tí ń jẹ́ mùsùlùmí ló ti tọ́ ọ̀ranyàn ni fún kò sí ọ̀nà àbáyọ láti jupájú sẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba àlìkíọ́lá láti tẹ̀kú lófin ọlọ́wọ́n àlìkíọ́lá kò gbọ́dọ̀ jẹ́ tí ó máa sẹ́lọ̀ wọn ọba àlekèọ́lá bí mùsùlùmí sì gbọ́dọ̀ rí nìyẹn. والبراءة من الشرك وأهله وقد تقدم معنا أنها تكون بالقلب واللسان والجوارح. bákan náà nínú tó fi ṣàlàyé islam fẹ́ tó bá béèrè lọ́wọ́ rẹ̀ ó jòyè pé kéèyàn lòun ń sin lọ́hùn yẹn sí islam ò parí síbi pé islam ò parí síbẹ̀ o èyí ó tún bọ́pá bọ́sẹ̀ kó níbi ẹbọ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú pé léyìí yóò ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀mí wa bẹ́ẹ̀ náà yóò ṣẹlẹ̀ pẹ̀lú orí ahọ́n wa a sì tún jẹ́ ó lapa nínú ìgbésí ayé wa pẹ̀lú eríkèéríkèé ara wa ni yóò fi túmọ̀ pa àbọ́pá bọ́sẹ̀ ń bí ẹ bọ̀. Na'am, idhan muslim yusallim lillahi bi anwa'i at-tawhid ath-thalatha wa yanqad wa yabra' min ash-shirk wa ahlihi yatamayiz 'an a jẹ́ pé mùsùlùmí a gbọ́dọ̀ gbọ́ yé pé lótìtọ́ nǹkan mẹ́ta yìí gbọ́dọ̀ pé lára rẹ̀ a gbọ́dọ̀ rí i pé ó jupájú sẹ́lẹ̀ fọlọ́wọn ọba àlekèọ́lá pẹ̀lú ìjọsìn fọlọ́wọn ọba àlekèọ́lá nìkan ṣoṣo ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò jìnnà pátápátá kúrò níbi tí ń jẹ́ ẹbọ so kò ní bá wọn ṣe ẹbọ gbogbo àwọn tí wọ́n sì ń jẹ́ ẹlẹ́bọ náà ó gbọ́dọ̀ jìnà sí wọn yóò sin lọ́run lọ́kan yóò jìnà sẹ́bọ yóò sì jìnà sí gbogbo àwọn ẹlẹ́bọ yóò dára ẹ̀ yọ fóńdá tá a mọ̀ pé a mùsùlùmí lélẹ́yìí kò ní jẹ́ pé nígbà kan òun àtàwọn mùsùlùmí nígbà mìíràn òun àti àwọn olùṣẹbọ. maratib ad maratib thalath darajat. ẹ̀ka ẹ̀sìn ìpele ẹ̀sìn ìpele mẹ́ta náà ni ó pín sí. Si المرتبة الأولى الإسلام ìpele àkọ́kọ́ tí ń jẹ́ ìpín àkọ́kọ́ nínú pé yẹn fẹ́ jẹ́ ẹni tí ń jẹ́ mùsùlùmí òun ni ìpele tí wọ́n ń pè ní ìpele islam gangan ìpele ìkànnì lọ́tọ̀ ìjùpájùsẹ̀ ẹlẹ̀ fọlọ́hún. المرتبة الثانية الإيمان أعلى من الإسلام. ìpele kejì nínú islam wa yìí tí èèyàn gbọ́dọ̀ mọ̀ òun ni ìpele tó ní í pẹ̀lú ìgbàgbọ́ so eléyìí ó kéèyàn jẹ́ mùsùlùmí lásán lọ. al-martaba ath-thalitha al-ihsan. ìpele ẹlẹ́ẹ̀kẹta òun ni kí èèyàn ṣe iṣẹ́ ní òtítọ́ fọlọ́run ọba àlekèọ́lá kó máa sin lọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ tí ó máa ṣe ìjọsìn tọ́lọ́run ọba àlekèọ́lá tí ó fẹ́ kó wá yé wá tó dá torí kó wá yé wá ṣe tí ó máa ṣe àfọlọ́run ọba àlekèọ́lá bó ṣe tọ́ àti bó ṣe yẹ. كل مرتبة لها أركان أركان الإسلام خمسة gbogbo àwọn ìpele kọ̀ọ̀kan yìí ó lérígun lọ́tọ̀ọ̀tọ̀ lápẹẹrẹ ìsìláàmù tí ń jẹ́ ìpele àkọ́kọ́ ó ní erigun márùn. arkan al-iman sitta. ètí ń jẹ́ ìgbàgbọ́ ìpele kejì tó ju islam lọ òun ní erigun mẹ́fà. al-ihsan rukun wahid. àmọ́ ètí ń jẹ́ ìṣe iṣẹ́ dáadáa fún ọlọ́run ọba àlìkẹ́lá ìṣe ìṣe ìjọsìn dáadáa fún ọlọ́run ọba àlìkẹ́lá bó ṣe tọ́ eléyìí erigun kan náà ní bẹ̀ fún. wallahu a'lam. ọlọ́run ọba àlìkẹ́lá ni ọba tó mọ̀ jùlọ.